إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 فيا عباد الله كما اختار الله سبحانه وتعالى نبيه النبوة والرسالة اختار له من الأمم أفضلها أفضلها ومن الأصحاب أفضل الناس بعد النبيين وبر هذه الأمة قلوباً وهماقها علما وأقلها تكلفا وأحسانها حالا وجاهدوا في سبيل الله حق جهاده في حياة نبيه وبعد وفاته فنصر الله سبحانه وتعالى بهم دين ونصره به عباد الله واعلموا أن أفضل أمة رسول الله صلى الله عليه وسلم أم أصحابه عن مسعود عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري ومسلم ومن علامات الإيمان محبة أصحاب النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات الإيمان حب الأنصار وآيات النفاق ضد الأنصار رواه البخاري ومسلم عباد الله وقد أمرنا رسول الله صلى الله عليه وسلم ألا نتكلم في صحابته عن صوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا ذكر أصحابي فامسكوا الحديث رواه الطبراني وصهول الألباني وقال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين ولا يقبل الله منهم صرفا ولا عدلا أي لا يقبل الله منه نافلة ولا فريضة رواه أحمد وصهاور الباني وعن أبي السعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو, فلو أن أحدكم أنفق مثل أهل ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبا رواه البخاري ومسلم وعلم عباد الله أن الله سبحانه وتعالى لا يرضى لأحد أن يوضع أحدا من أوليائه ولا سيما أصحاب رسول الله صلى الله عليه وسلم فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد أنذرته بالحرب الحديث رواه البخاري أدعوك يقولوا عليكم كي الله أوري أجنجتها كما بقى نبوة محمد صلى الله عليه وسلم. ẹ̀yin ọdún fi hàn ọlọ́run èyí tí ó jẹ́ àkórí kútúbà wa lénìí òun náà ni ashabu nabi sallallahu alayhi wa sallam manihum fadahiluhum àwọn sàábì anabi muhammad ṣe bá ń gbọ́ sàábé sàábé tani ń pè sàbẹ. irú àwọn àsìkò báyìí làámọ yíyí rírí àwọn àáfàá tí wọ́n ń kọ ìtàwọn sàbẹ kalẹ̀. irú àwọn àsìkò báyìí láàmà pàtàkì àwọn ọ̀rọ̀ kan tánàbí sallallahu alaihi wa sallam ti máa ń sọ nípa àwọn sàábì rẹ̀ bí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ ni èèyàn lè ronú pé ṣé nǹkan bá yàtẹ̀ nídìí rẹ̀ ẹbí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí àwọn ọ̀nà pé ń sáfẹ́ ẹlòmíì ọ̀nà pé ń bẹ́. wọ́n bí ẹnìkan wọ́n ní nínú sàábé àwọn sàábé àti amada Tijani ta ló lóore jù àwọn amada Tijani ni. oní kọ́ kò mọ̀ ọ́n pé sàábé ni ẹ̀dọ́kùn jẹ̀mọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká jẹ́ ká mọ àwọn sàábì ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n mọ pàtàkì wọn kí wọ́n mọ kọ́ wọn kí wọ́n lè sọ̀tàn wọn kẹ́ wá gbìn ìfẹ́ wọn sí wọn lọ́kàn torí ọ̀la wọn. kò mẹ́tọ́ pé sábẹ́ mo wá ní àwọn tó pé sọ̀hábà wọ́n bá ní sàábì ànẹ́bì sàábì ànẹ́bì àwọn ju àwọn àbá lọ ọlọ́run bá sa àwọn lẹ́sà púpọ̀ pẹ̀lú bá ànábì ṣe òun làwọn tí wọ́n gba ìsìláàmù lójú ayé ànábì àwọn tó ń sá abẹ́nu wọ́n gba ìsìláàmù báyìí lójú ayé ànábì wọ́n sì pàdé ànábì ẹnu mọ́ ni pé àwọn afáà ń ṣe pé ṣé ìpàdé ànábì yìí kí wọ́n rí àwọn face to face ni àwọn afáà pé méjì mẹ́ẹ̀ àwọn kan ní abẹ́yẹn gba ìsìláàmù lójú ayé ànábì kódà bí òfojú kan nẹ́bí tánẹ́bí òfojú kan sàábé lápè irú àwọn ọba abasa yìí nẹ́fí ń pè wọ́n ní ara wọn sàábì ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam amẹ́yìkẹ́nu kò lórí ẹ̀ àwọn tí wọ́n bá gba ìsìláàmù lọ́wọ́ ànẹ́bí báyìí lójú ayé ànẹ́bí táwọn sì pàdé pẹ̀lú ànẹ́bí wọ́n wá kú lórí ìsìláàmù ní òpadà fi ìsìláàmù lẹ̀ àwọn tó ń pè sáàbì nù bí n bá gba islam lójú ayé anabi sallallahu alayhi wa sallam ó wá padà islam ńlẹ́ngbà tánàbí kú láyé tán kì í ṣe sábẹ́ mọ́. bẹ́yìn ọba gbá sílámù lójú ayé ànábì orí ànábì kọ́dà àbúrò àbá ló jẹ́ wọ́n jọ ń jẹ pẹ̀lú ni àǹgbà tá ànábì kú lòún gbà sílámù kìí ṣe sáfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ sábẹ́ ànábì nù o ọlọ́run sá àwọn lẹ́sà púpọ̀ pẹ̀lú ìbáná muhammadu sallallahu alayhi wa sallam gbogbo nǹkan náà fi lọ gbogbo nǹkan pátá téèyàn fi ń jiyàn láyé làwọn lọ. wọ́n jù wá lọ pé àgbàlagbà ni wọ́n fi àwọn tí wọ́n kọ́kọ́ gbé ìsìlámù yìí kán gbé owó ẹ wọ́n bá ti máa ń pa àwọn ọ̀dọ́mọ́tà kọ́ dìbò náà bá ti máa ń pọ́n wọn lé ni àwọn àgbàlagbà tó ti lọ níbi ẹ̀sìn yìí kí ló wá níta ìpa àwọn sàábé lé tó bẹ́ẹ̀ àwọn sàábé wọ́n ní bùkátà pé wọ́n jẹ́ wá nífẹ̀ẹ́ ká sì pọ́n wọn lé láwọn sàábé anábà Muhammad sallallahu alayhi wa sallam dandan ni fún mùsùlùmí kó pọ́n sàábé lé ẹ̀sìn sábà ń ṣe lónìí tó di tó dóúnjẹ máa lọ́wọ́ lónìí tó rẹ́sì ní dóúnjẹ bá ẹ̀sìn sábà ń ṣe lónìí pẹ̀lú kọ̀kanbalẹ̀ ẹ̀sìn sábà ń ṣe lónìí táwọn ń yọ̀ ẹ̀sìn yìí eré ẹ̀jẹ̀ àwọn sàábé ló fi dúró ẹ̀sìn àwọn sàábé òun ló mú ẹ̀sìn yìí lọ́wọ́ àwọn jà ń torí ni kéde torí nǹkan míì wọ́n ń jà ń pé àníkó jẹ́ sí pé gbogbo ibi tá a bá dé láyé ẹ̀sìn ọlọ́run ni gbogbo ibi tá a bá dé láyé ẹ̀sìn ànábì ìdáhùn ìjà bẹ́ẹ̀ ń tán jà sínú gbogbo náà jà pátápátá kèé ṣe nítorí owó kèé ṣe nítorí iyì torí kẹ́sì lè ni. fún ní hání ó ní gbogbo àwọn sàádé pátápátá èmi ẹnitọ́ yọ tọ́lọ́ yọnu sí wa kẹ́nìkan wá nígbà náà pé ọmọ àná ni ṣe pé ẹni wọn ti ń àwọn sàábì ànẹ́gbà Muhammad wọn ká sì tán wọn díẹ̀ díẹ̀ wọn á pè ẹnìkan lé ẹlòmíì wọn lọ́nà kó tẹ̀ ká wọn ka Abubakar nǹkan sáré àlẹ́mìlẹ́ni tó kà bá kiri yóò kàn fún ọmọ ọ̀rọ̀ àti kìnìún ni ó ní ìdí àwọn ọlọ́dìjà ni tí wọ́n fi káàdì rí níbo síbo. àwọn sàábì àní Muhammad wọ́n pọ̀ gan-an ẹja mọ́kọ wọn káṣí mọ̀tá wọn. jẹ̀wọ́n mùsùlùmí lápútọ̀ ọlọ́run à ń bẹ̀ wá ni pàtàkì àwọn ìyá wa àtàwọn brọ́dásì náà wọ́n ti kó àwọn ìtàn àwọn sàábì àlẹ́bùwà Muhammad wọ́n ti kọ́ wọ́n sínú wẹ́bà irú àsìkò yìí báyìí a nídi káwọn ọmọ wa kí wọ́n mọ̀ tàwọn sọ̀hábà tó sì nífẹ̀ẹ́ wọn ká lè sọ̀tàn sàábì àlẹ́gbẹ̀ Muhammad sàlá àwọn tí wọ́n kọ́ nǹkan torí ẹ̀kọ́ nù wọ́n ti wá kọ́ wọ́n kọ́ lè bó bó wa ní òlé kakéwú eré títí ìtàn ló wà bọ́ọ̀ bá lówó tíra ọba ti kúbu íńtánẹ́ẹ̀tì nísìnyí yóò gbé wọn jáde fún ọ wá wá àsìkò kan ẹ mọ̀ fi kọ́ àwọn ọmọ yín àwọn tá a nílé kéwú ẹja fi sínú sílábọ̀sì tó wà àwọn sàábì àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam a máa pàtàkì àwọn sàábì àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà lóore jù lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba àwọn náà tó lóore jù. bí wọ́n ti wá rí òní wọ́n ti wá lóore jù láwọn lọ́dọ̀ ọlọ́run ẹni tó jù wọn nọmba wánù tọ́bání ta ló dáa jù tó lóore jù nínú àwọn sàádì àlẹ́ Muhammad tálẹ́tọ̀ ọ̀hún Abubakar ni. lẹ́yìn náà ó kan Umaru lẹ́yìn náà ó kan tani Osman, bọ́sẹ̀ tó ń wo bóun bọ́sẹ̀ jẹ́ pé Ali mọ̀lẹ́bí lòun àtànẹ́bí kọ́tà yàrá ànẹ́bí ló ló dàgbà sí ẹlẹ́kẹ̀rin lọ́wọ́ wọn ò fẹ́ bí tòó ìmánì wọn fi ń tò ó anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo yín tí ń sọ fáwọn sábẹ́jọ́ náà gbogbo yín bàbá kó ìmánì yìí tá a kó jọ sẹ́gbẹ́ kan tá a gbé tabaki ká gbé sẹ́gbẹ́ kejì tá a gbé sírí òṣùwọ̀n anabi ní tabaki yóò tẹ gbogbo tìyín rì. ṣé babakiri yẹn máa bú kéèyàn máa mọ tó sẹ́nu rẹ̀ sí kó máa bá bakiri sí dìk lónìí àwọn èyí tí bú Abubakar fa báwo bá pa àwọn ọmọ wa ní tàwọn sọ̀hábà wọ́n wá jòkó tàwọn tí wọ́n ń gbọ́ àwọn sàábì ànábì olóòlò ń gbọ́ wà sí náà nípa ibi tó ti bẹ̀rẹ̀ náà nu àyẹ́jẹ́ fáwọn ọmọ àwọn pàtàkì pé bí ẹ bá rí bẹ́ẹ̀ tí ń bú sàábì ànábì ní kíni kó ṣe. ọ́ fi wọ́n ní bí ẹ bá gba bá rẹ èmi bàbá rẹ sẹ́ wọ́n wá ń bú sábí ànábì ọmọ rẹ̀ wá wà náà ti ń pàtẹ́wọ́ tí wọ́n ń tẹ́nà ká báyìí. ẹja máa sábí àná Muhammad o àná Muhammad ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam níbi hadith tó láàfíà ànábì ni khairun nas ẹ àwọn èèyàn àwọn èèyàn lóore ju àwọn lọ. àmọ́ ànábì àwọn tó lóore jù ká ta pọ̀ pé àwọn olóore jù náà àwọn ẹ̀dá ànábì ni kọ́ọ̀nù ni àwọn tí wọ́n ló gbà pẹ̀lú èmi ànábì ni ànábì ló wí bẹ́ẹ̀ àdìsí náà láàfíà alimami bukhari àti muslim àwọn àgbà wa àdìsí tó lálàáfíà jù láyé èyí tí bukhari àti muslim àgbà wa ni àwọn méjì náà gba àdìsí yìí wa ànábì ni khairu nasi qarni àwọn tí wọ́n lóore jù nú àwọn èèyàn kọ́ọ̀nì àwọn tí wọ́n bẹ́ẹ̀ àwọn tí wọ́n sẹ̀mí ńgbà tí nàbẹ́bí bẹ láyé ni. Thumma alladhina yalunahum. Àwọn tí wọ́n tún dà sí kejì tí wọ́n tún dà tẹ̀lé wọn òun làwọn tó tẹ̀lé wọn fún mẹ́lẹ́dí iná yẹn ló lọ́hùn. àwọn tó wọ́n dá sí kẹta òun lọ wọn tó tẹ̀lé àwọn kẹjú ni ànábi làwọn tó lóore jù ú. ẹ ní bá ń ran nípa ń pè ń fẹ́ inú òsì fáwọn ìbẹ̀sìn jẹ́ ìfẹ̀sìnráre ìṣebídíà àwọn yẹn ti ẹ gbá òun ló fi jẹ́ pé gbogbo ohun tí ò bá ti jẹ́ ẹ̀sìn láwọn àsìkò wọ̀nyí kò lè jẹ́ sùnmọ́ láéláé. bákan náà wọ́n já mọ̀ pé ara táyà mọ̀ pé lágbájá ó mọ̀ ní mọ́ nì lágbájá mùnáfíkì mọ̀ nì ó ní kan sí pẹ̀lú fi àwọn sàbíà ní Muhammad ara tọ́pù mọ̀ pé náà ah, èmi náà ní mọ́ ní dáadáa wọ́n lọ́sàn bá ní kí àwọn ìmọ̀ tí wọ́n ní ìmọ̀ ni wọ́n pé dáadáa èmi náà jẹ́ kan bẹ́ẹ̀ òun ni kéèyàn ní fi àwọn sàbíà ní Muhammad àpẹẹrẹ táàbù mọ̀ pé ìwà mùnáfíkì ń bẹ lára wa òun ni kéèyàn máa ní kórìíra inú ọkàn sáwọn sàbí àní Muhammad kọ́nà lè wí ta nígbà tí bá ti wà nù ọkàn rẹ ìkórìíra ẹnìkan nínú àwọn sàbí àní Muhammad ìmánì rẹ mùnáfíkì ni ọ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà o inú hadithi tí alimọ́ Bukhari àti Muslim sọ́gbà wá hadithi Anas ni wọ́n lọ́nà bí ní ayatul iman àpẹẹrẹ ìgbàgbọ́ hubbul ansor òun ni kéèyàn nífẹ̀ẹ́ àwọn ansor wàyàtò nífàkà àpẹẹrẹ pé mùnáfìkì ń bẹ lára yẹn pé mùnáfìkì lẹ́yìn hubbul ansor òun ni kéèyàn bínú àwọn ansor àwọn náà ní ansor àwọn ará Madina ni àwọn tán gba ànábì láàyè ẹ gbọ́dọ̀ bínú wọn bẹ́ẹ̀ bá bínú sí wọn Ọlọ́run ó bínú sí yàn tẹ́ ẹ bá bínú sí wọn lọ́wọ́ bínú sí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ti sọ báwa tá a jẹ́ mùsùlùmí kalẹ̀ ó ti kìlọ̀ fún wa allah natakallam fi a gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ẹ̀dá kan rárá nípa àwọn sàábé ó tọ́ àwọn sàábé àwọn náà ní àìdá torí pé èèyàn ni wọ́n sọ bó bá fẹ́ sọ ọ́ dáadáa ni ọ sọ àyàfi tó jẹ́ ọ sọ ọkàn fẹ́ mú ẹ̀kọ́ jáde ni. ẹ bá wọn sàbí àlùmọ̀ àgbàtà máa ń sọ máa ń sọ ogun hood tẹ́ bá lọ ka ìtàn ogun yẹn púpọ̀ kọ́dà nù ayé àkùhání kẹrí ọlọ́run sọ láyé fi púpọ̀ fáwọn sọ láyé fi

ọlọ́run sọ lùkọ́ ní sọ́ọ̀bù tó dáa sọ pé ànábì gan ànábì gan gbọ́n ọmọ ọ̀dọ́ àní ti a máa ń sọ àwọn àṣìṣe táwọn sábẹ́ ṣe torí pa akẹ́kọ̀ọ́ alẹ́ kọ̀ káwọn náà wọn ṣe rú ẹ̀ àwọn tó tó jù wá lọ wọ́n ṣe báyìí ọlọ́run ṣe báyìí fún wọn àwọn tá àtọ́ wọn kọ́ gẹ́gẹ́ tó sọ̀rọ̀ ní ogun wood ànábì kìlọ̀ fún wọn pé ẹ máa lè rí òkè yìí ẹ̀yìn yìí ẹ gbọ́dọ̀ kó ń bẹ́ẹ̀ títí dídẹ̀ dídẹ̀ nẹ́gẹ́ kó ń bẹ́ẹ̀ wọ́n ti kó ń bẹ́ẹ̀ wọ́n kọ́ sí ànábì lẹ́nu ṣùgbọ́n àwọn ọgbọ̀n orí kìnnìyàn ráhùn sábẹ́ náà nù ó pé náà máa tẹ̀lé àwọn lànàbí ní wọ́n sì pàṣẹ lùhùn àwọn wa kẹ́kọ̀ọ́ pé àti ẹwà wọn ló wá fa ìjìyà táwọn sábẹ́ jẹ́ńdọ́ kọ́lọ́ kàn nábì náà gbogbo ìyapa rẹ̀ ni débi ọ̀rọ̀ àwọn sàábì àná Muhammad ànábì ní <laughs> ẹ̀dúró jẹ́ o ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀gbọ́n ọ̀sẹ̀ àìdá nípa àwọn sàábì ànábà Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan tó yẹ ká mùsùlùmọ̀ lẹ́yìn wọn àwọn sàábì náà àwọn náà pé tán ara bí sẹ́ka fẹ́ sọ àwọn àṣìṣe wọn kárí pa fẹ́ fi kọ́ra lẹ́kọ̀ọ́ ni kèé ti ká máa ń sọ pé ẹ̀rí lágbájá náà tó bẹ́ẹ̀ náà ló ti báyìí ṣebí àwọn sàábì ànábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn had alhudud àwọn ìjìyà ẹ̀sìn ìjìyà ẹ̀sìn tó ń gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹ fìyà jẹ bẹ́ẹ̀ bá ṣe báyìí irú ẹ̀ báyìí ni ẹ jẹ́ ẹni bá ṣe sìná ẹlẹ́ ní ẹgbà ọgọ́rùn-ún fún ẹ̀kọ́ ti márì ẹlẹ́ ló kópa ànábì ṣe ìdájọ́ yìí láwọn èèyàn lérí àwọn tí ó ṣe lérí àwọn sàábì ànábì muhammad ni. àádọ́ta ní ti pé ẹ̀sán sàábì náà àwọn náà sáwọn èèyàn náà náà rèé àwọn náà ń ṣe sí ní wọ́n ṣe bílálà fún ọmọ àlewà tààrà ọ̀bọ̀ ọ̀dánrú ẹ̀wò a máa sọ̀rọ̀ àwọn kan báyìí pọ̀ sísọ tá a sọ kìí ṣe pa afẹ́ fi dá yẹ̀yẹ̀ wa lẹ̀ ni a máa sọ láti lè mú ẹ̀kọ́ níbẹ̀ náà ni a máa sọ láti pé kí iná ni wa kó lè dúró déédéé ni abẹ́lẹ́ wọn bá mọ́sá fi fi àwọn sàábé mọ́sá fi sọ ọlọ́kan ọlọ́run ìkórìíra wọn mọ́ fi sọkàn wọn ọlọ́run ọlọ́run láyé ìlàhẹ́dọ̀lọ́ ọ̀sán ọlọ́run. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أداكم الله عليكم كيري orí agẹ́njẹ́ tán ẹ̀ ọmọ bá nẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tá à ń sọ fún wa lénìí òun ni àwọn olùhànpé ní sábíà ní muhammad ọlọ́wọ́ ní bẹ fún wọn báwo ló ti yẹ káwa tá a jẹ́ mùsùlùmí ká lò pẹ̀lú àwọn sàábì ànábà Muhammad sallallahu alaihi wasallam láàárọ̀ ọ̀wọ̀ tọ́lọ̀ fáwọn sàábì tán bá dákọ̀ wọn á ní ìrọ̀dí yọ lọ́wọ́ àlẹ́kùn àgbọ̀ wílẹ̀ fẹ́ lómi mọ́ àgbọ̀ àrífín ńláńlá ni àrífín ni kí wọ́n dákọ̀ àfa ńláńlá kan kọ́lá ìmọ̀ mọ́lìkì ká ní ìrọ̀dí yọ lọ́wọ́ àlẹ́kùn àrífín ni bó ti jẹ́ pé àwọn sọ̀hábí ànábì sọ̀sánlá kò sí tó burú káni sallallahu alaihi wasallam ṣe bá dúrà ní tàbí àwọn sọ̀hábí ànábì pé ọlọ́run bá kẹ́ran bá là wọ́n kò sí tó burú káni àwọn sọ̀hábí ànábì àmáàrífin ńláńlá ni kán dápọ̀ sọ̀hábí ànábì kan ní sallallahu alaihi wasallam àrífin ni bẹ́ẹ̀ náà làrífin ńláńlá òun ni kán dákọ̀ àwọn sọ̀hábí àkàn dákọ̀ àfáà kan kan wá ní radiyallahu anhu ṣètí tó bá ní ṣéwú ṣéwú gánpé ṣéwú àwọn ọmọ yẹn ní ẹni mọ̀ ọgbọ́ ọkọ̀ kọjá lọrin kẹ ní ṣéwú àríkùnù à ń ọba lọrin bá kọjá kílẹ̀ kọ́dà tó tó bá ọba bàbá ọba lọrin sọ. a ní ń ẹlòmíì kan àwọn bá àwọn wọn àwa gbogbo àwa tá a máa ń lọ rí Allahu ánìhú fáwọn àwọn àfáà wa àrífi ni o bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà bá dákọ̀ wọn ẹ́ táàpù pé àwọn ilé àfáà ni wọ́n àwọn ilé sáfà á ní rahimahullah àwọn dáadáa nu bákan náà lára nàbí sallallahu alayhi wa sallam tó kọ fún wa òun ni ká máa bú àwọn sàbí àná Muhammad olóburú jù sẹ́kúnyẹ̀ ní ìmájú pé kéèyàn wá wò pé òun fẹ́ bú sàbí ṣẹ́gbẹ́ máa ń sọ ń gbà mí ìbílẹ̀ ayé nìkan tó pọ́sibú wàhálà àwọn yẹn ti ń bú sàbí. jàmọ́ gbogbo ẹni tẹ́ ẹ bá rí ti ń bú sàbí àlẹ́bù Muhammad ṣíà ni. mo pé ṣíà kìí ṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí ọ̀tá ìsìn ni. ọmọ tó jọ ni èyí tó yí ọ dáadáa pátì tá ń lọ Nàìjíríà yìí náà ni àwọn kan PDP àwọn kan lẹ́pìsì lè dá àwọn nǹkan jẹ́ta àwọn ni wọ́n di òpó bóyá APC àwọn náà di mú ọwọ́n pé ẹ̀rọ ọmọ APC àwọn tí wọ́n á di òpó APC mú lọ́wọ́ ń bàjẹ́ ńta kí ló ń ṣe ọ̀n bẹ́gbẹ́ jẹ́ nù à eléyìí sọ mẹgbẹ́ dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ ti ń pèlè ní mùsùlùmí ó wá jáde ta àwọn sàábì alẹ́ Muhammad ni wọ́n ń bú ìwọ ọ̀dàn o eléyìí bú èèyàn ni gbogbo ibi tí wọ́n bá wà tó bá ti ń bú sàábì ànábì kó ń bẹ́ o wàláì òjò àgbákò rọ̀ síbẹ̀ bí o bọ́ ọlọ́run yóò bọ́ ọlọ́run àbáwá mẹ́ wọn èé kú sáà bí ànábì lẹ́gbẹ̀ẹ́ kẹ́yọ̀ mẹ́fà dúró àkọ́lá ọba ń jáná sí fáwọn afáwọn bá dé gbẹ́ngbẹ́ ọba ànábì sọ ọba ìkílẹ̀ àfáà ìjáná sí fáwọn kí ló dé àrífín ńláńlá ni èmi tí mo jẹ́ ọmọ kẹ́hùn yín náà kọ́dà àwọn ògbọ́n àwọn bu yín lẹ́gbẹ̀ẹ́ wa ká má já ká má bá pàtó alẹ́gbẹ̀ẹ́ wa ká má já àájà àbínú ká má má bú sáà bí Muhammad lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí kọ́ máa wò wọ́n

tó bá dán wò pẹ́rẹ́ ìkìlọ̀ ni ó tó bá bú sáábé mi ànẹ́bí Muhammad fa alayhi la'natullah ànẹ́bí ńlá ọlọ́run máa bá ẹni tá ànẹ́bí bá ṣépè fún ọlọ́run ló ṣépè fún la'annahu la yantiqu 'an al-hawa ànẹ́bí ìkan nígbà ìrẹ́nu ànẹ́bí àdìgán pàṣẹ tó wì èyí tá ànẹ́bí ń sọ yìí ọlọ́run ni kò wí o ànẹ́bí ni mo ń sábà ọ̀sán ẹni bá bú sáábẹ̀ ní ànábì fáàlẹ́ yìí lánàtúlọ̀ lánà ọlọ́kùnrin ọ̀bẹ tọ̀hún ẹ̀ máa máa ń lánà tó láì máa ìkí ọlọ́run àánú onye táyé tàbí kìámà kó pòfin tọ̀hún ẹni yóò ní kò ní àánú ọlọ́run máa láyé wọ́n èyí ò ní àwọn láyé ẹni bá bú sábíà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam kò parí síbẹ̀ o anabi ni wàlá yọkùbalù mi ni hu sọ́dùfàn wàlá àdìlà gbogbo ṣe dáadáa ti máa ṣe ọlọ́run nígbà máa anabi ló gbẹ gbogbo ṣe dáadáa ti máa ń ṣe ọ̀ràn àyàn ni etí ìṣọ́ ọ̀ràn àyàn ni ọlọ́run nígbà lọ́ọ̀rẹ̀ má tani tọ̀hún tani wọ́n sa àgbákò yìí fún wọ́n sì dákẹ́ ẹni bá ń bú sáà bí ànábì ẹni bá ń bú sáà bí láàlọ́ ọlọ́ọ̀ máa bá a. èpè àwọn màláíkà ọmọ bá èpè àwọn èèyàn ọmọ bá ìtọ̀ wọn ẹlẹ́mọ̀ sípè fún báwọ̀ ọlọ́run ní yóò dùn fún ọ lágbájá yìí láàánú ọ̀rọ̀ máa bá ọ bẹ́ẹ̀ ní ẹlẹ́rí gbangba ẹni bá ń sìn musa bí anabi muhammad anabi ó ní kọ́dà gbogbo dáadáa ti máa ń ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ mọ́. èyí anabi ó ti Ànábì ni ẹ má jẹun yó tán o kẹ́ ẹ má tẹ́sán máa kẹ́ ẹ má bọ́ àwọn sábẹ́ Ànábì ni ẹ gbọ́dọ̀ dán wò ẹ má bọ́ àwọn sábẹ́ mi ẹ má yọnu sí wọn. Ànábì ni kí ló fà á law anna ahdakum tabari ẹnì kọ̀ọ̀kan yín anfaqa misla ushubin zahaban kehudu ni bọ́ọ̀bá mọ́ kehudu ọ̀sán àmọ́dé sóbì àpáta àpáta hudu dùn sóbì lọ. Ànábì sallallahu alaihi wasallam ó wá ní kí àárí ẹnì kọ̀ọ̀kan yín àwa yìí ní bá wí o káwá ní gold tó tó àpáta tó bí òun ọ̀dọ̀ àwọn góòlù ọwá na lóyún ọ̀tọ̀ lọ́wọ́ ọba Ànábì ni kò lè tó dèdè mú du iṣẹ́ táwọn sàábẹ́ bá ṣe kọ́lá kan ti bá ṣe náà lásán kò lè tó mú du rẹ̀ láadáa tí wọ́n bá rí bí góòdù tó tó yín kan kò lè tó ànábì ní kọ́dà kò lè tó ìdajì rẹ̀ àwọn sàábẹ̀ nù ànábì ní ẹ má bu àwọn sàábẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tó bá rí bẹ́ẹ̀ ìkìlọ̀ rẹ o fún gbogbo ẹ ń bú sàábẹ̀ ànábì sallallahu alayhi wa sallam abẹ́ni tí wọ́n ń bú sàábẹ̀ ànábì sallallahu alayhi wa sallam lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tínú rẹ̀ ń dùn àbí tìǹtẹ́ǹtì gbogbo ẹni tí wọ́n kú sáà bí Ànábì sallallahu alaihi wasallam sẹ́ẹ̀tọ́ lọ́wọ́ bá ti yọ yọ pé àwọn tó bá jẹ́ wòlíì òun bí yẹn bá bínú sí wọn pẹ́rẹ́ òun ò bínú sí bí yẹn bá bá wọn jà òun ò bá wọn jà àwọn wòlíì ni o àwọn wòlíì ọlọ́run o sẹ́pẹ̀ wọ yìí náà nínú àwọn àtàjọ kó yìí náà alẹ́ ní wòlíì nu wa o tálíkì àbọ̀ ọmọ tó wà wòlíì ni o ọlọ́run ni mọ́ni áádà ẹni bá ṣiṣẹ́ dé tó dídé pé wòlíì lọ́dọ̀ èmi ọlọ́run ọba bẹ́ẹ̀ bá bẹ́ńtọ̀ òun jà ọlọ́run mo ti dìkílẹ̀ ogun ìmọ̀ bẹ́ńtọ̀ òun jà ni. gbogbo ẹ ti máa ń bá wòlíì ọlọ́run jà tẹ̀ máa ń bínú wòlíì ọlọ́run ọlọ́run bínú tọ̀hún. ẹ dákun èyí tó ké nínú àwọn sàábé sáárì kan náà àwọn sàábé tètè wòlíì. <laughs> jẹ̀mọ́ àwí kábọ̀ sáárì kan náà àwọn sàábé ànẹ́bí gbogbo àwọn sàábì àlẹ́ Muhammad wọlé ọlọ́run ọba ni wọn. bí ẹ bá bú ọlọ́run ẹ wá wo àdéhùn tọ́lọ́ bá wọn wòlíì ṣe kábàá láwọn sàábì àlẹ́ Muhammad. ànábì ni kọ́ọ̀rù náà sì kọ́ ni kílẹ̀ rẹ̀ kọ́ fi pé kílẹ̀ fi di wòlíì iṣẹ́ dáadáa àti ìmánì ni ànábì wa ní àwọn tó lóore jù tó lóore jù mú yín kọ́ọ̀rù mi ò bá yà wòlíì náà tèmi lẹ́tì kọ́kọ́ rí ìjẹ́wò ní àwọn sàábì tèmi gbogbo yín lọ bí ẹ bá bú sàábì àlẹ́ Muhammad ọlọ́run bàjá o ọlọ́run bá ọjọ́ bọ́lọ́run bá bàjà ní ìsìn inú orí ẹwà wọn tí wọ́n bù èwù lẹ́pẹ́ sẹ́kì sẹ́kì àbí kíni ń jẹ́ ẹwọ́n bọ́lọ́run fojú ẹ̀rí nìsìn bọ́ọ̀ náà ti bẹ̀rẹ̀ lánàá tí wọ́n kẹ́ fún sí ọ̀gbọ́ wọ́n kẹ́ fún kọjọ́ ni wọ́n wá ìlàrí gbogbo ẹni máa ń bù sábì àdébọ̀ ọlọ́run ó yẹ ẹ̀yẹ rẹ̀ láyé yà ìkótó fàyẹ lẹ̀ àti wàá nìkan lẹ́ẹ̀kan sí àwọn ọmọ wa àwọn ìyàwó wa àtàwa náà wọ́n láyé dábàá máa sàwó sàwó nìkan kọ́ nípa tìmọ̀ náà ni ẹjẹ́ lọ wá ìwé àtàwọn sàbí àná Muhammad ẹjẹ́ àtàwọn káàkiri ẹ̀mọ́ sí àwọn sàbí ìlọ́lá káàmọ́rù wàhálà tí wọ́n ṣe àwọn sàbí máa jìyà fẹ́ sí fa ẹ̀fẹ́ yìí náà máa ń gbọ́ pẹ̀lú ògbó ọlọ́ àmọ́ mú wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan níbi kútúbà káàkiri ẹ̀mọ́ àwọn sàbí ká máa mú àwọn àtàn àwọn nǹkan tá àti ẹ̀mọ́ nu wọn ká sì ẹ̀mọ́ mú tàn wá ká àná máa bọ́ wọn irú àwọn eléyìí wá tọ́ sí èbú irú àwọn eléyìí ká máa fi wọ́n sí yẹ̀ẹ́ láwùjọ kò sí jẹ́sán lè gbọ́ abá rẹ̀ nu wa tí nìró dùn o kò sí jẹ́sán lè bú àfa rẹ̀ nu wa kọ́nà ìwọ gan tó bá bú ọ inú wò ní dùn ká tó wá láwọn sàábì anẹ́bà Muhammad àwọn tí wọ́n dó tà nẹ́bí ọlọ́run wọ́n rẹ́ sin ọlọ́run ọba lọ́wọ́ abẹ́nú ọba lẹ́kẹ́ ọlá lẹ́ẹ̀kan sí ìdí àwọn sọ̀hábà wọ́n tàbí sọ́kàn wọn ọlọ́run o ìbínú wọn wọ́n fi sọ́kàn wọn ọlọ́run la ọ̀sọ̀lọ́lọ́hu illallah sallallahu muhammadin wa sọ̀hábì wa sohabi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله أشهد الله